بسم الله الحمد لله والصلاة والسلام على رسول الله نتكلم عن أقسام الخوف ثلاث أقسام nísìnyí pẹ̀lú yọ̀ǹda ọlọ́run ọba àlekíọ́lá a sọ nípa àwọn ìpín tí ìbẹ̀rù ìbẹ̀rù tá a máa ń wí yẹn ìpín mélòó ló pín sí nílànà òfin ọlọ́run. al-awwal khawf ibada yani نعبد الله سبحانه وتعالى بالخوف والرجاء نجمع بين الخوف والرجاء في سيرنا الله في عبادتنا لله سبحانه وتعالى ìpín alákọ̀ọ́kọ́ òun ni ìbẹ̀rù tí ó ní wọn ṣe pẹ̀lú ẹ̀sìn lọ́nà wo ni pé gbogbo ẹ̀sìn tá à ń sìn yìí à ń kírun ni à ń gbàwé ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwọn ìjọsìn wa à ń ṣe nítorí pé à ń bẹ̀rù ọlọ́run à ń bẹ̀rù ìyá rẹ̀ à ń bẹ̀rù iná rẹ̀ bákan náà bá a ṣe ń retí ìkẹ́ rẹ̀ ládá tí ó fún wa àti àlìjẹ́nà rẹ̀ lórí ẹ̀ irú ìbẹ̀rù tí ó wà níbi irú ọ̀rọ̀ yìí ìbẹ̀rù tó ní ń ṣe pẹ̀lú ìjọsìn ni ẹ̀. wa nakhaf min Allah lanna nu'azzim Allah subhanahu wa ta'ala. bákan náà nínú rẹ̀ ni pé à ń bẹ̀rù ọlọ́run ọba àlekíọ́lá torí pé bàbára ọlọ́run amọ̀bọ́lọ́run ọba àlekíọ́lá ṣe tóbi tó. wa nakhaf min Allah lanna Allah subhanahu wa ta'ala ya'lamu as-sirra wa bákan náà à ń bẹ̀rù ọlọ́run ọba àlekíọ́lá torí pé amọ̀bọ́lọ́run ọba tá à ń sọ yìí kò sí nǹkan tó pamọ́ sí àti tí ó pamọ́ àti tó hàn gbogbo ẹ̀ kedere lọ́dọ̀ ọlọ́run. هذا القسم من الخوف صرف لغير الله شرك أكبر. irú ìbẹ̀rù tá à ń sọ yìí pé ó ní òun ṣe pẹ̀lú ẹ̀sìn ó ní òun ṣe pẹ̀lú ìjọsìn gbogbo ẹni tó bá nírú ìbẹ̀rù òun sí ẹlòmíì àyàfi ọlọ́run ọba àlìkíọ́lá ó bẹ̀rù èèyàn débi pé òun gbé á ah! tí òun ọba bẹ̀rù aburú kan lè ṣe òun lápèjúwe irú eléyìí tíyẹn bá ṣe fún ẹni tó yàtọ̀ sẹ́dọ̀ ọlọ́run ọba àlìkíọ́lá ẹ̀bọ̀ lélẹ́yìí o. القسم الثاني من الخوف خوف طبيعي جائز جبلي لا يلام على العبد يخاف من اللصوص من قطاع الطريق يخاف من النار يخاف من الأسد ìpín kejì nínú tí ń jẹ́ ìbẹ̀rù ìbẹ̀rù òun lèyí tó gbajúmọ̀ tá a mọ̀ sọ pé ń bẹ̀rù òun ni ìbẹ̀rù tọ́lọ̀ ń dá ń kálukú wa irú ìbẹ̀rù tọ́lọ̀ ń dá wa yìí kò sí láì fi ń bẹ̀ bí kéèyàn máa bẹ̀rù pé àwọn olè ó ṣe kí ni wọn ò wá kó yẹn lé àbáwọn ọ̀daràn àbí bẹ́ẹ̀ kọ́ bẹ́yẹn ń bẹ̀rù kìnìún àti tó jọ bẹ́ẹ̀ كطاعة المخلوق في معصية الخالق ìpín ẹlẹ́ẹ̀kẹta ìbẹ̀rù yìí ọlọ́run ọba àríkẹ́lá ó ṣe é léèwọ̀ fún wa ó yàtọ̀ síta kọ́kọ́ tó yẹ pé òun papọ̀ mẹ́sìn wa ni kò sí gbogbo ẹ̀sìn tá a ṣe àfi kí bẹ̀rù wà ńbẹ̀ nítorí páàfin wáyé ọ̀nà ọlọ́run àṣìfẹ́ kí ọlọ́run jẹ wáyà àmọ́ eléyìí ìpín míì ni tí ń jẹ́ lẹ́ẹ̀kẹta ìbẹ̀rù tó ní ń ṣe pẹ̀lú pé èèyàn bẹ̀rù ẹnìkan bọ́yá ẹni tó jẹ́ bàbá fún ni àbẹ́ni tó jẹ́ ìyá fún ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ń wá fi ń ṣe ntọ́lọ́wọ́n ọba àlékẹ́ lọ́ọ̀fẹ́ ń fi ń yapa ọlọ́run ń fi ń ṣe ọlọ́run irú bẹ̀rù yìí ẹsẹ̀ ní o nítorí ìwọ ni. نعم بعد هذا نأخذ أقسام الذبح الذبح ينقسم إلى ثلاثة أقسام lẹ́yìn ọ̀rọ̀ eléyìí a tún sọ nípa ìpín bá a ṣe máa ń pa nǹkan ìpín pípa nǹkan ìdá ẹ̀jẹ̀ ẹran sílẹ̀ ìdá ẹ̀jẹ̀ dábàá sílẹ̀ ọ̀nà mélòó ló pín sí nínú òfin ṣẹ̀ríà. نعم اول ذبح لله هدي اضاحي عقيقه صدقات àkọ́kọ́ a máa ń pa ẹran a máa ń dú ẹran àti ó jẹ́ pé ọlọ́run ọba àlìkọ́lá ni a ṣe léyìí fún bí ẹran léyà tá à ń pa bí àwọn ẹran tí àwọn tí wọ́n wá fún hajj àbí tí wọ́n wá ṣe hajj tí wọ́n pa bí ẹran pé a bímọ ẹran gbogbo eléyìí ìjọsìn ni fún ọlọ́run ọba àlìkọ́lá. الثاني من الذبح ذبح لغير الله محبة وتعظيما كالذبح للجن لأصحاب القبور شرك أكبر ẹlẹ́ẹ̀kejì nínú ọ̀nà tí àwọn èèyàn fi tá a fi lè pa nǹkan tí sẹ̀rí àgbójú wò òun ni kí a pa nǹkan fún ẹni tí ìsìn ọlọ́run ọba àlìkíọ́lá bíi ká pa fún àlìjẹ̀nù àti tó jọ bẹ́ẹ̀ gbogbo eléyìí téèyàn bá pa á ló kọ nǹkan yẹn àbí tó jọ bẹ́ẹ̀ láwùjọ wa bíi pé òòṣà àbejì àti tó jọrú báwọn tí èsì pé ọlọ́run ọba àlìkíọ́lá lè yẹn pa nǹkan fún eléyìí ẹbọ الثالث من الذبح ذبح جائز تذبح حتى تاكل تذبح لانك تاجر تبيع اللحوم جذاب مثلا ẹlẹ́ẹ̀kẹta nínú ìpín bá a ṣe máa pa nǹkan nínú òfin ọlọ́run ọba àlìgẹ́lá tí ó bojú wò òun ni ká pa nǹkan tó yẹ pé ó lẹ́tọ̀ọ́ kò sí aburú mẹ́ bọ́yá ẹ̀yàn jálápàtà àbí jẹ́ni tí ń ta